mi dẹ̀ dùn wípé inú yín dùn láti rí mi ẹ dẹ̀ gbà mí ní tọwọ́ tẹsẹ̀ mo ní ọdún yìí ọjọ́ ìní ó jẹ́ ọjọ́ tó múnú mi dùn gidi gan ni mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ yín ọlọ́run á máa dúró tì yín ní ọjọ́ ìní cooking kò ní ṣe cooking kò ní ṣe mo máa padà wá ní ọjọ́ eléyìí ò ní jẹ́ àṣemọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni mi dẹ̀ dùn wípé inú yín dùn láti rí mi ẹ dẹ̀ gbà mí ní tọwọ́ tẹsẹ̀ mo ní ọdún yìí ọjọ́ ìní ó jẹ́ ọjọ́ tó múnú mi dùn gidi gan ni mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ ní ọwọ́ yín ọlọ́run á máa dúró tì yín ní ọjọ́ rẹ̀ kò ní ṣe kò ní ṣe mo máa padà wá ní ọjọ́ rẹ̀ eléyìí ò ní jẹ́ àṣemọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni.